ń tó bá wà kí ló ṣẹlẹ̀. kí ló ṣe wọ́n. kidney problem ní. Ah! láti inú smoker lára tí iṣẹ́ wàrà fífi sisters láti ṣe jọ́kẹta jọ́kẹta ló wà nígbà ẹ̀ sọ. problem ara mi. ẹ dẹ́kun ẹ ṣàánú mi. ẹni tó rà. àwọn àyè ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ sà. wọ́n fi sísè bá a lọ. ẹ máa tọ́ra yín. iṣẹ́ kílẹ̀ sí. iṣẹ́ kílẹ̀ sí ó yẹ kẹ́ rẹ́gísítà pẹ̀lú wa ó yẹ kẹ́ máa gbowó yín kó yẹ kẹ́sẹ̀ máa bẹ̀ mí ó yẹ kẹ́ rẹ́gísítà pẹ̀lú wa this is what we do this is ó ti bọ́ ó ti bọ́ báyìí no no no ẹ mọ̀ ah kò ní wọ́n ṣe bẹ́ẹ̀ ìwọ náà ṣe mí this is. <laughs> mo máa ṣe mí mo ti. okay okay okay. okay this is what we do. o oh, kò sọ fún mi patient ní tẹ́lẹ̀. simple mother ló wisdom based mo fi send orúkọ iṣẹ́ wa ni mo ìdòwú kì í ṣe pásánà àtàkùn. sígùn mọ̀dà ni. bẹ́ẹ̀ ni sà. ok màá ní ká fún mi. bàbá ti yá àwọn èmi náà mo yẹ káàró. ẹ máa wọ̀ ọ́ mo dẹ̀ lọ́mọ yunifásitì tí mò ń sanwó ẹ̀ ṣé wàá ṣe ìyẹn lásán ni. mo wàá bá mi o tó fẹ́ pa mí ní obìnrin. ẹja yín pa láéláé bó mélòó wà lára tèmi. Ah. ìpàdé ẹ̀ gan-an ilé dádì ẹ̀ pa. Wàá fún yín, wàá fún yín, màá ní ká fún yín ní one fifty thousand. Ìgbà manage data àti màá ní ká round it up àti commission àti owó seat àti owó form everything. Màá ní ká round it up to one fifty thousand. But next time, ṣe wá bẹ̀yìn, ṣe identify ara yín. Wọ́n á register yín dá, ṣe gẹ́tẹ̀, ẹ má tẹ̀ ń bọ̀, wọ́n fi one fifty sí gẹ́tẹ̀ wọn, ẹ̀rọ tó kù lè mú. Mo kàn sọ mo kàn sọ fúnra mi ni mo kàn sọ fúnra mi gan ni yes kẹ́ ẹ̀ sọ fún mi mo ṣe ń mọ̀ pé agent mi ní sísè mo ṣe ń mọ̀. yóò kọ company mo yóò kọ company ṣé ẹ̀ lóra kan fún company mi. Ah, ẹ wò dáadáa mo fẹ́ lọ fún lájà ní èrò kò tí mo ti. so don't worry máa fi wọn ẹ lọ bẹ máa ọdọ àwọn sí. bẹ́ẹ̀ bá ọjà àwọn ṣẹlẹ̀ kókó ṣe ṣe ẹyin lẹ́sìn lórí látàgbọ́ méje mo ti wà ìwọ náà wàá wá dúró àwọn tó wà nílẹ̀ wo táìmù tí wọn náà gbà. mo jẹ bonanza pé ẹ gbé e, ẹjọ. mo sì gbé ni. inú mi dùn pẹ̀lú mo ti wò yín bẹ́ẹ̀ kọ́kọ́ bínú láàárọ̀ yìí online mo ti wò bínú láàárọ̀. bínú kọ ah, àárọ̀ ìkọ́ yẹn àárọ̀ ìkọ́ yẹn àwọn blọ́gà ni kèésì àárọ̀ yìí. èmi ṣe bá àárọ̀ yìí ọjọ́ ìbínú mo pè ọ́ jẹ́ e. bẹ́ẹ̀ ṣe wá gbé e, mo ní mo máa jẹ bonanza ọ̀hún Ara àná ni àárọ̀ àná ni kò sàárọ̀ ìlú. èmi èso ọjọ́ ìbínú ọdún ti dé ariwo ni. Ẹ ti sẹ́bùkún olúwa sí ni. Ẹ ti sẹ́bùkún olúwa sí ni sẹ́bù kan náà ti dé ní. yẹ sàwọn ò sì dé. alájẹ dàpọ̀ ìsàánú mi. alájẹ láti mú wá kọ́kọ́ sí ọ̀rẹ́ o. ìjẹ̀bú dà. o àti sáfẹ́ sísẹ̀ fún bá ti dé máa tó wà kára yẹn ẹ̀yin tí ẹ bá fún one fifty àwọn onígbà náà ti lé. Ìbàjẹ́ olùgbèjọba ránà ìṣòro ìṣòro. Okay. Ah, ní ìdájọ́. ẹjọ́ bẹ̀rẹ̀ mi lọ́wọ́ akẹ́kọ̀ọ́ àti ìlú alájí owó owó wa ló kù báyà la ìjẹ dàpọ̀ sànú mi tẹ́ ìjẹ ẹ ti fún wọn three hundred yẹn ẹ má kúnlẹ̀ mọ́ mo ti fún wọn ṣùgbọ́n kò bá wọn rà fún lójoojúmọ́ àtàbẹ́rẹ́ àtòwó tá a mọ̀ wọ́n máa ń fìjì lámọ̀sán lójoojúmọ́. so ti ń respond. ó ti ń respond dàgbàjì ó ti ń respond kódà wọn ti sọ fún wa ní àná pé yóò mọ̀ gba omi kan four five penny. ni yóò fún wọn ní agbára sá. ẹ tó ti lájú. kò tí ì lájú kò tí ì lájú rárá rárá rárá.

àwọn ní gbogbo àgbà owó oníbà ìgbòho lọ́wọ́ ìgbòho látara ọlọ́wọ́ ọmọ náà àwa

tẹ́lẹ̀ tó wálé ní ọ̀jẹ́ ní ọ̀nà òǹpa ní ọ̀jẹ́ kó padà lọ́mọ ọdún kan tó dá sí pé káàkiri ẹsikilẹ tó ṣe ni pé ó ní kòtò wà ní bẹtúrúmù ó ní jìgbà wa rọ́ọ̀bù nínú torí má ìbá ọmọdé. òkè alábàárò mi ni. ẹ fẹ́. ìyàwó ẹ ìyàwó àti ìyàwó náà ti kó ìyàwó lábàá ọmọdé ààrẹ nìkan. ẹ lè ẹ lè rẹ́gísítà yẹn bọ̀tí bí ó ti kéèsì méjì wọn gbéra bẹ́ẹ̀ alábàárò mi ọ̀tọ̀ kọ́kọ́rọ́ aláàtẹ ọ̀tọ̀ so tẹ́ bá ti ṣe tán gbàdúgbò kọ́ra alátẹ ẹ sẹ́ǹtì wọn sí alábàárò mi òbí ìwọ náà ni. alájú ojú ni ẹ wá wà ojú ọdún mi ayé ẹ. Ah, bàbá wa ti dé àwọn èèyàn nígbà tó owó ẹ̀yìn náà ti gbowó. níbo níbo ló wà ní ìdòwò ṣé mùsùlùmí ni àti kíkà ní mùsùlùmí ni ọ̀yà tó fi ọ̀yà tó sọ bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ pé ọ̀gá púpọ̀ ọ̀gá púpọ̀ ní ọ̀wà ìtọ́jú. ẹjọ́ láti dànù bí wù ó o lè gbé gẹ̀ ṣiṣẹ́ o dáwò tí o ti jọ bẹ́ẹ̀ o ti jọ bẹ́ẹ̀. o bàbá fún yóò mọ̀ sí ṣọ́ọ̀tì ọmọ mi kò tí ìlú alájí kí ni mo fà á lọ alájí alájí olùwà mi tí àwọn pé mo fún ọ lánàá owó lánàá ló ṣe báyà yóò gbà lánàá ó gbà lónìí ó tún gbà lọ́la. ibi náà ló yẹ kó sùn láwọn rẹ. olúwa mi tí ọmọ mo fún ọ tó bá fún ọ yóò tún fún ọ lónìí ó gbà lọ́la <laughs> ọkọ̀ ìyá mi máa máa dábàá tí wọ́n sọ. jíjí ẹ olúwa mi bàbá kéré jà pọ̀. bàbá kéré jà pọ̀. Fọ́ọ̀gbèsè ta. Lélí o. Ẹ ìtàlá wa kódà kódà kó jẹ́ inú ilé ìlú olè gbà. àwájú ilé ilé ọ̀dọ̀ balẹ̀ o. èmi ò lè gbà. èmi ò lè gbà. bọ́ọ̀ bọ́ọ̀ parí bọ́ọ̀ kọ́ kọrí. ó fi ẹ ṣeré. Thank <laughs> you.

lẹ́ẹ̀jẹ̀ ẹ̀ máa fún yín owó sùn ẹ̀ lọ́jọ́ oògùn sọ́fún yín lóògùn lánàá. oògùn tí ẹ fún wa ní jò ní ẹ. oògùn yẹn ṣiṣẹ́ gan. méjì náà ni méjì náà. àbáríkà alájẹ tá a sábà máa máa lóde five thousand. lọ́jọ́ wa tó wọn. olúwa nínú àgbáyé orí ẹ̀rọ wọn ò tẹ́lẹ̀. ẹ̀sùn díẹ̀ tó àwọn oníkan yìí. wọ́n máa protect ẹsẹ̀ wọn má jẹ́ kẹ́ni kankan kọlù. ṣé bó ṣe ẹ̀dín láàárọ̀ yìí. sọ̀rọ̀ pé olóṣù bíi alájọ. ọkọ ọ̀rẹ́ mi kò rẹ. ọkọ yẹ ọmọ làwọn ní. kò lè gbẹ́gẹ̀ sí i orí ọdún kan ó bí bá bá fọ ọrẹ tí ò fọ ọrẹ bàbá yín tó gbèsè ọkọ yóò àbí máa dábọ̀ dọ̀rọ̀dọ̀ sọ. ìyẹn ló kò sáré kò sí rẹ̀ kò lè gbé gẹ̀ẹ́sì. báwo báwo àbí. ddm àwọn tó kọ̀ lánàá yìí ni tí wọ́n wà mọ́ olúwa mi jáyé orí ẹ lọ òṣòlúwẹ̀. àbí ó lè tètè kú èmi ọmọ bó ṣe fẹ́ ṣe tọ́ọ̀bà tí ló wá ft two hundred ó lè kú. ajé ọ̀rọ̀ àwọn èèyàn tó fẹ́ ṣe sóore. ó ti sóore fún wọn fẹ́ ṣe san. ọ̀pẹ̀ ah, ah. ah, láyé bí mo fẹ́ ṣe ń pẹ́ mi. wọ́n sábà sùn kọ́ ọmọ ẹjí máa sùn kọ́ ọmọ ẹjí olúwa mi tó kí sọ́ọ̀tì kò tó fún yẹn lówó. tó bá gbà lánàá yóò tún fọ lónìí. ó ti gbà lọ́la ó ti gbà lọ́la. ẹ sábà sáré. ẹ jẹ́ sáré ṣe kíní kan. olúwa mi. wọ́n àmúra ọdún. ibi la sọ̀rọ̀. bẹ́ẹ̀ni tí bínú ibi náà láti bẹ̀ ní oko ọmọ oko ni mí. ọkùnrin sábà ọmọ oko ni mí tígi ọsàn mẹ́ta bá dúró tira wọn lórí ilẹ̀ kan náà ẹni ká mi kò dùn ẹni ká mi kò mọ́ dùn kó korò kẹ́ mọ̀ pé sọ́sàn náà lè tí ó kan bẹ́ẹ̀ náà lọ́lọ́ ṣe dá èèyàn ọpọlọ wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn agbénikọlù ni aláǹgbá orí èṣù àwọn ni wọ́n fẹ́ẹ́ um, amúnisísọ. Uh-huh. I withdraw all what I said on this suit yesterday. And I tender unreserved apology for all my lovers, all my fans throughout the world. I I hate it when I to it. I was not happy. I withdraw it. I withdraw it. I withdraw it. I am sorry. In fact, èmi gan èmi náà tún bẹ̀rẹ̀ àmì kémi náà gan má bínú. So, uh, I am a human being, I'm not a God. If I see anywhere I have offended anyone on that, I felt bad when I uh, started listening to the, some, I mean, some voice notes and reading some comments about uh, my lovers. I find out that I am specially blessed. I am specially loved. For that, I appreciate you. I don't have any ego for God and you. Ẹ bá wo àkọlé kìíní àkọ Ọlọ́run ló gbọ́n ẹ̀dá gọ̀. Ìparí ẹ̀ ni pé ẹ̀dá gọ̀. Àti ẹni tí ó dùn pé ah orí omi àzàt orí ah. <clears throat> ó wà provoked ni ọ̀rẹ́ kó sọ báyìí ah etí orí ọmí tí mo mọ̀ ẹ má bínú àti ẹni tó sọ pé ah ọlọ́run ṣe wọ́n ti sọ ní tàbí ó sọ ẹ̀yin tí yìí ti bá yín tì <laughs> ẹ̀yin náà ẹ má bínú torí sọ mi disappoint nítorí mo apologize inú àwọn olólùfẹ́ mi ń dùn báwọn inú àwọn hítà ń bàjẹ́ kó ti apologize bàbá àgbà wọlé sí lábáyé ẹ̀yin náà ẹ má bínú mo disappoint yín I still remain your Hmm. Governor General of the Masses. Hundred. Hundred. And uh, once again, I apologize. I apologize. life. I apologize. Openly. Should I keep quiet and uh, <clears throat> allow that thing to slide as usual? Ọ̀sẹ̀ tó bá pín a man ń you, mọ́. Èso tó bá dùn man máa ń lẹ́kọ̀ọ́ mọ́. Ẹni tó bá ṣáájú lè yẹn máa ń tẹ̀ gígísẹ̀ mọ́lẹ̀ yìí ìgbésẹ̀ yẹn ò dùn mí ó yà tí máa tẹ̀ mọ́lẹ̀ mm. àtàǹpá kúmílẹ̀ ní tẹ̀mọ́lẹ̀ tó ló ti ṣáájú mm. for the haters for the lovers mm. I appreciate you so much I appreciate you so much told me some bitter truth but from your comments I realize you love me I realize you appreciate what I am doing for that I take it up again iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ ni iṣẹ́ tá a ń ṣe gangan àti ìṣègbẹ̀kan ó ṣe bẹ̀rẹ̀ ni thank you God bless you. ó yá iṣẹ́ ti bẹ̀rẹ̀ gúrú wà bẹ̀rẹ̀ iṣẹ́ ti bẹ̀rẹ̀ ó wà fún wa ìfẹ́ràn tán. ẹ̀rọ mélòó.